pé dídùn báyìí kò wọ́n sọ wá sọ ètí agbọ́rin. o ṣe gan pẹ́lọpẹ́ lára mi o ṣe gan thank you so much thank you ṣe thank you darling ṣe máa lọ kí n má bàa late. okay. ọ bébì ọfà àṣọnáwó lọ́wọ́ kò fi repo àbí kí n bẹ wá chíńjì. ó ṣì wà ní mọ́tò náà. thank you love you. love you more. ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ooo ilẹ̀kùn ilẹ̀kùn ooo ilẹ̀kùn ẹnu ọ̀nà ooo ẹnu ọ̀nà ẹnu ilẹ̀kùn. Ah, ọkọ mi ẹ lọ lábàájí báwo níbi tó lọ kí ló ṣẹlẹ̀ irọ́ ni o wáò olúwa ò ṣe ọ̀já yóò gborúkọ rẹ lẹ́nu mi olúwa ò ṣe ọ̀já yóò sọ mí dìdàkudà olúwa ò ṣe ọ̀já yóò gbà láfìyà mi wáò olúwa ò ṣe o nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ olúwa ò ṣe ọkọ mi mo lọ wá wà báyìí mọ́mọ́mọ́mọ́mọ́mọ́ a ní láti celebrate in a big way ilẹ̀kùn ilẹ̀kùn ancestor bá mi sọ fún létí mi wípé goods yẹ kó kàn má wà níbẹ̀ lásán ó yẹ kó ti deliver now alright ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tomorrow. All right. tomorrow alright thank you. Mr. Frederick. Biola. Biola, baby. Báwo ni? Èyí tá a rí ẹ yìí, ṣé kò sí o? Àmọ̀ràn bí ni ẹ̀yọ́ nìyẹn o. Mo ní kí n wá dúpẹ́ rẹ̀ tó ṣe fún mi. Mo ṣe kọ̀kọ̀ sára. As for me, èmi mọ̀ lóore o. Orí ńlá táwọn èèyàn gbàgbé ló ṣe fún mi ah actually ìgbà tó ti sọ pé tó fẹ́ fẹ́ nì àdẹ̀mẹyẹ ah, tó ṣú a máa máa ṣe tiwa fọlọ́run you know you don't need to mention. Hmm? ìwọ̀n ti ẹ bẹ́ẹ̀ bọ̀ má sọ fún ẹ pé kò ṣe sùúrù ẹ̀yin oníṣòro ọlọ́run wà ó tó bá pẹ́ tó bá yá máa padà jẹ́ tiẹ̀ fún ara rẹ̀. ẹ eh, as in you for me. always and forever. ṣáà ìgbẹ́ ní ìwádìí pẹ́ náà ni Ah, ah, Abíọ́lá ṣé máa lọ náà nìyí ó yẹ kó ti yí ẹ náà màálù akọ àtàwọ ẹ. ṣiṣẹ́ wà kọ́ mi. of course my dear. olóhùn lè change. olóhùn lè kí change. and for you. that's my baby. ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. wa o. Ah! àti bí lèmi ah! ẹ wo mi ṣe rí ẹ tí mi dùn láti gàgàgà tó mọ nǹkan kí n bá ti rí ẹ wá yìí àmì ah, bá mú oríṣi àrùn wà. ṣé ìyàwó ẹ̀gbọ́n wà ní. wọ́n wà nílé wọ́n wà nílé àti bí lèmi kẹrẹ máa lọ mọ̀ bọ ẹ bá ti ń wá ẹ má gbàgbé mi o ẹ má ṣe ọkú dúró mi kẹ́mi ni máa múra kù. mo ti gbọ́ yín mi ti bá ń bọ̀ máa wá rí mi. ẹ á ti rí i yémédà àìwò adarí rẹ ẹ máa kú kékeré ATV <laughs> yé mo fẹ́ràn owó. àti fúlà ìyọkọ mi kọ ni ìtí mo rí ilé ni ọ̀pọ̀ ogun ńlá lẹ gbé wá fún mi <laughs> tọ́jọ́ tọ́jọ́ mẹ́ta yín. ẹ wo ọjọ́ kan pẹ̀lú ẹ̀wù kan tí mo torí ẹ̀ bá yín mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an ni lórí iṣẹ́ tẹ fẹ́ ẹ̀pọ̀ mi wá. Ah! ẹ̀bùn àti biola. obìnrin ni kò yí sí o ní nàìjíríà tá a wà yìí kí yóò rí iṣẹ́ ẹ mọ̀ pé ó le àmọ́ àbẹ ṣe bẹ́ẹ̀ gbọ́ mi wá ṣe inú mi dùn. ẹ fọ́n ni ṣé tí ìrẹ̀lẹ̀ yẹn fi kàlámù ọ̀sìn tí mo fóúnjẹ lọ yín tẹ̀jẹ̀ mm. ẹ̀jẹ̀ má bínú tí mi bàbá ọkọ mi wáṣẹ́ àti iná ọkọ mi olówó orí mi tí mo bàbá wáṣẹ́ ṣé ní ẹlẹ́ni tó lọ́sì tí mi ò mọ̀rí ni kí n bá wáṣẹ́ àti wípé ṣé mọ̀ póbìnrin ni wà tí bàbá ọkọ mi wáṣẹ́ tó bá ṣe ìtó pọ̀ jù ń bẹ̀ ta ló fẹ́ nà mm. ẹ wẹ ń bẹ̀ ní ẹ ní problem pẹ̀lú mi kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu jàre. ẹ jẹ́ mọ̀ pé nǹkan téèyàn bá bá lọ sójú ogun èèyàn máa kọ́kọ́ rán ṣe oúnjẹ tẹ ní pé ṣé mo máa jà bí mo ti rẹ́dì sí ẹ lọ gbé. ẹ tẹ gbọ́dọ̀ máa jọ léè tí mo rí nílé ni mo rówó mo ráyọ̀ mo rí dùnú. iyọ̀ kọ mi. ẹ jẹ́ ní ìṣẹ̀lẹ̀ bá ní kẹgbẹ́ wá mo máa jẹ́. ilẹ̀kùn ilẹ̀kùn. wá bá kí ọkọ ẹ o onímọ̀ ní ẹ kùnàwó o ojú ò ní tì í mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ tó gbọ́ pé wa olóòlò bá ń wá ibi tó ń wá yìí náà máa wà pẹ̀lú yín o síbẹ̀síbẹ̀ mo ní kó yọjú sí mi náà rẹ́ ẹ̀ méjèèjì ni mo lérò pẹ̀jọ máa wá ìwọ kó yọjú sí mi o ti gbọ́ ẹ ṣe máa ẹ pẹ́ fún wa ẹ ṣe mo dúpẹ́ o ṣe ó dà o ọkọ àárẹ̀ fún o òkílẹ̀ o ó dàbọ̀ oh. ẹ ṣe ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ooo oh, oh. ilẹ̀kùn ilẹ̀kùn ooo. Oh, ọ̀rẹ́ mi. Ah, ọ̀rẹ́. ah my baby abídèmí báwo ni bọ́tọ̀ ah, rẹ mo láì bó ṣe fi èdè abínibí kọ́ ọmọ èyí o. Ah, ọmọ yorùbá ni wà náà kó sì bá ṣe lè fi jú tó yorùbá náà làwọn máa fi kọ́ ọmọ wa. bó ṣe fúwẹ́ǹtì lẹ́nu ẹ̀ ó dá kéèyàn fi yorùbá kọ́ ọmọ yorùbá díẹ̀ òyìnbó díẹ̀ kó jọ ìdùnnà ìlú. Ah, bẹ́ẹ̀ ni o onílé ni onígbà o àgbàrá ọ̀dọ̀ àwọn èèyàn wọn láwọn onílé wo èdè yorùbá wà yìí wọ́n ti fẹ́ gba àtìsẹ́gbẹ́ kan. ọ̀rọ̀ ló sọ rẹ̀ ẹ̀wẹ̀ mo rí pẹ̀ kí ló ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ làbí mi ìròyìn ayọ̀ ni màá ní ní fún ẹ kì í what. guess mm, ẹ ọkọ̀ ọ̀ra mọ́tò fún ẹ àbí kí wàá nìkan náà ọmọ pé wọ́n kó tó bá ṣẹlẹ̀ ní kò sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. èmi gan kú lẹ́gẹ̀ẹ́ ni mo kó lè gé strike láyé. ọkọ mi ti ríṣẹ́. wow wọ́n ti ríṣẹ́ ah olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun ah mo mà bẹ́ẹ̀ yọ ṣé mo kó mo sọ pé gbà yín pé tó bá ń gbàdúrà pẹ̀lú gbàgbọ́ iṣẹ́ yẹn kéré wájú ọlọ́run ah mo bẹ́ẹ̀ yọ olúwa ṣeun níbo ló wá ríṣẹ́ sí ṣé chevron ní unilever ní àbí ibo òdúgbò gangan lọ ríṣẹ́ sí ọ̀dọ̀ fẹ́ẹ̀dì ló ríṣẹ́ sí o ìfà tí mo gbọ́dọ̀ mo bá wáṣẹ́ débẹ̀. Fred. Fred rẹ̀ pé Fred o ṣé Fred méjì ló mọ̀ mọ́ mi ni Fred tó mọ̀ mọ́ mi náà ni. Fred lọ lọ lọ òkè wọn bá ríṣẹ́ ni àbí kò tí ì yé mi dáadáa. Wo Yétúndé má máa dá mi padà sẹ́yìn èmi gangan mo bá wáṣẹ́ sọ́dọ̀ Fred. As CEO or manager mi kò yé mi wọ́n ní wọn tó bá ti wọ̀kọ̀ fún ó ṣàti mú ọ wálé èmi náà níbi owó làwọn owó yẹn fresh ọ ìtúndé. ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ àsìkò òótọ́ ọ̀rọ̀ rere o ẹ jẹ́ ká bára wọn sọ inú mi á dẹ̀dùn tó bá lè gbọ́ Fred aliẹ wá ní o bá ọkọ ẹ ríṣẹ́ sí kọ́ńpìyàn aliẹ o wá ń dunnú èmi náà wá bẹ́ẹ̀ ń dunnú ọ̀rẹ́ mi kílẹ̀ tó ń padà sẹ́yìn náà bọ́mọ sí i ní ẹ̀nà ó dẹ̀ ṣe bí àwọn ìyàwó ní days àwọn wa seventies sixties ló ń wù yẹn. ọ̀rẹ́ kí ló burú nínú kí n bá ọkọ mi ríṣẹ́ sí kọ́mí àyè mi tó bá jẹ́ pọ̀dọ̀ friend ní báńjú ti máa ṣe orí rẹ̀. ṣé kí n gbégi nínú ẹ̀yìn. ẹ bọ ah, ọ̀rẹ́ ọba ti bá wáṣẹ́ sí bòmí kò ń ṣọ̀dọ̀ friend ló yẹ kó bá wáṣẹ́ sí. Ah, tó bá yẹ kó ṣe business go pay tó bá ti yẹ kó ṣiṣẹ́ bòmí go pay friend ẹni tẹjọ́ yìí ló ẹni tẹjọ́ àlẹ́ kò dànà. ojú yàlè yàlè ni yóò dá. Ah, ta ló tilẹ̀kùn yìí ta ló tilẹ̀kùn yìí wọ́n ti tilẹ̀kùn yìí náà Bánjí Bánjí ta ló tilẹ̀kùn wọ́n wọ́n mò ń bá wí náà òun sọ fún mi sí pé wọ́n lọ tilẹ̀kùn ó mú kọ́kọ́rọ́ dání gbàǹjí nínú ilé yìí kò sí wàhálà tí yóò bá ti fẹ́ kí gbàdógbàdó kó gba owó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ nínú ilé ìzídà kó fún mi ní kọ́kọ́rọ́ yẹn sìn kí lọ sílẹ̀kùn kí máa lọ bí tí mo lọ àbí kẹ́kọ̀ọ́ fún ara ẹ kó lọ sí kó mú kan nínú méjèèjì. ọlọ́run ju ẹ tó fẹ́ lọ sí i. Ah. Bánjí ó wọlé lọ ni imagine Bánjí òfin mi lẹ́sọ̀ ìdúró wọlé lọ ẹ ah, eh, gbà mí bàbá ti wá ní liver gan nínú ilé yìí o so òun sọ fún mi pé ìwọ lọkọ nínú ilé yìí àbí bí kúndó lọkọ peter kùté ni a ṣe ojú èmi àti ẹ Bánjí wá tilẹ̀kùn mọ́ mi ó mú kọ́kọ́rọ́ dání a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni èmi àti ẹ a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ nu àti jọ ní problem o èmi àti ẹ ti ní problem tó ti gbọ́ oníran ọkùnrin yìí. Bánjí àwọn àgbà dẹ̀bọ̀ wọ́n ní kí sòbíà tó dẹ̀bọ̀ onígun abẹ òun náà máa ń kí pé tí n bá gbégbá mi ò mọ gbé tí n bá gbà òun ò gbé dáadáa mi gbọ́dọ̀ jáde nìṣòro tí mo ní lọ́dọ̀ ẹ̀ tí n bá fẹ́ lọ sọ́jà báyìí á fẹ́ lè tẹ̀lé mi lọ kódà ó bá débi ìyá tó bí mi lọ́mọ tí màmí bá ránṣẹ́ pè mí Ọlábánjí kì í jẹ́ ń lọ gbogbo ẹni mo kàn wá rò pọ̀ pé ẹ gbà mí after all mi ò ṣẹlẹ̀ àwò há mi láti bẹ̀rẹ̀ ó ṣe wáá jọ̀sán gangan ló wá sọ mí dẹ̀lẹ́ à kò yé mi mọ́ o. Biola. Is there anything tí wọ́n rò pé ó lè máa kọ́ sí ogun tó ń ṣẹlẹ̀? Wọ́n kú Bọ̀sùn. Tí bá ní mo ṣe ọkọ mi rán ni mo pa. Ó yẹ kẹ́yìn náà mọ̀ mí láti lẹ̀ pé mi ò ṣọmọ tó lápọ̀n kò sí nǹkan tí mo ṣáàṣì gbogbo conscience mi mi ò rí ibi tí mo ti ṣe Ọlábànjí o mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lọ̀rẹ́ kò rí kò sùn ẹ̀ kẹ bá mi pè níbi tó ti ń gbọ́ kẹ bá mi bá a sọ̀rọ̀ kó túwọ́ lẹ́yìn ọ̀rùn mi. Okay. Banji is a brother kò kí ń ṣọ́ọ̀rẹ́ mi mọ́ because a ti dẹ̀jẹ̀ kan náà àbọ̀rẹ́ téèyàn bá ti ń ṣe fún àìmọye ọdún tá a lè ṣíjọ́ wa dì sí tá a kí ń hide anything fúnra wa so mo fi lérò pé nǹkan kan máa wà ń bẹ̀ ni bọ́ká tó wá wà ń bẹ̀ I will call him and talk to him mo dẹ̀ believe pé ó máa fún mi ní good answer so tá a bá ti wá yanjú ọ̀rọ̀ yẹn máa fún wọn ní feedback. inú mi mo understand mo understand for you to come that's why I explain but àwọn iṣẹ́ tó máa ń sọ̀rọ̀. Ah. Uh, I'll do something about it, okay? Alright. Okay, now, ṣe wàá mú to come Báwo I want to òkè? Nǹkan tí in the wà yẹn gbọ̀ngàn ni kí bá mi mójútó. Mo wà òkè for now. Alright, ṣe o fún Adéwọ̀. Ó ṣá, yọ̀ kí lè tó ń parí tó fi ń disturb everybody lónìí. Eh, Ẹ madam, ṣé kò ní ọba máa ṣèyàwó? Adéwẹ́dí dáhùn. Pẹ̀lú màálù èso kéwò. Kò ní ọba máa lọ rógún. Ana ná oògùn pẹ̀lú aṣọ ogun torí fọ torí ogun òun lóògùn ṣe wá o ṣẹ́rí mìíràn wò mí nà ń kunu mí nà oògùn níjẹrin tí mo bọ́ fún wa ilé kẹrin àwọn olè kàn wá jáde kàn wá jáde níbẹ̀ kàn kó déédéé run kàn wọ́n wá rí pé òun ṣe kí n máa pariwo lẹ̀ kàn lè mọ̀ fún pápá mo dúró dáadáa mi sùn orúnkún mi o. gbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu wèrè lọ kí ni mò ń bí ẹ kí ló ń sọ mo ní kí lo rí lábẹ́ tó fi wà rọwọ́ tó ń pariwo lórí burúkú tí ò jẹ́ gbogbo aládùúgbò gbádùn tí mò ń pariwo orúkọ ẹ tó dà mí lóhùn ṣebí torí mo ní o wá gbowó sí ló ṣe mo nù kí wá ṣó wá gbọ́ o ìjọ́kíjọ́ tó bá tún dọ́rú ẹ̀ wò tó fariwo disturb peace ara àdúgbò tí gbogbo ilé bá sanwó oṣù ẹ èmi mi ò ní sanwó oṣù ẹ. orí ah, ẹ tí o pè yẹn á pé. madam ẹ jọ tó Ọlọ́run ẹ má ṣe wá o ṣẹ́ni bí mo ń gbé bọ́ àwọn taikán ẹ̀rẹ́ yẹn o mí lẹ́ kó mí lẹ́ rí o mí lẹ́ rún mi ṣe o bí wọ́n ti ń jẹun rẹ̀ yẹn o ibi mi ti lówó náà rè ṣẹ́ni tó owó yẹn má fi ṣeré ẹ̀jọ́. kí ló wá kọ́lé ayé mi pẹ̀lú ṣe ṣé mo rán ẹ lọ́mọ bí ah, mi. ọmọ mi ọmọ mẹ́rin ni. orí ẹ ti bù sórí mi pé mo ti bímọ ni wàhálà àti ẹ̀wọ́ ló ní yẹn tó bá ti mọ̀ pé olówó gbà lọ́wọ́ èmi o wàá ṣe nǹkan tí mo bá fẹ́ ni kò kó sí kó dúdé fún mi. ẹ má bínú à. gbogbogbogbogbogbogbò níranu òṣì. ó ṣì lọ. ojú yàlẹ̀ yàlẹ̀ ni yóò dáa. hello Fred wo Fred ìwọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. kí ló ṣẹlẹ̀. nǹkan tó rò bí wọ́n máa bí gé àdùbí ló padà bí o. o lè bí lè pé báńjí tilẹ̀kùn mọ́. ẹ ó ya wèrè ni. o Fred o ti sú mi mímọ nǹkan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ ibà mi wá solution sí ó ti ń pọ̀ jù mo ti múra mo ti set in fact mo ti miss ẹ badly bí kí n ti rí ẹni. ẹ má ò rí màá wá nǹkan ṣe sọ̀rọ̀. àgbàdògbò sojú takọtabo ni yóò já. Anji. Báwo ni? Báyìí sá, ẹ pẹ̀lẹ́ sá. Thank you. Báwo lára yín sìn? Oh, God. You can have a seat. Ah, Ẹ̀rù bá mi, òun gbà tó ní ẹ strong lọ́pẹ́ nílé wa síbi iṣẹ́ mọ́. Actually, stress náà ni. Ẹ pẹ̀lẹ́. So, how far? ah well ọ̀gá wọ́n ti approve contract yẹn <laughs> eh, wọ́n dẹ̀ tún ní the other proposal ta present by next week ọmọ get back to wa lórí ẹ̀. oh that's a well done job. congratulations sir. Mm. tomorrow o máa tètè dé sí ọ́fíìsì lọ́la nítorí ní one or two things to fẹ́ bá mi ṣe. all right all right sir. Everything in my last time. No, I'm fine. I cannot advise Okay. Mo ti wà okay. Mo ti wà okay. Really? Bẹ́ẹ̀ ni, àwọn clients ń dúró de wa. All right. Then you can do something more. Calm Ojú jẹ́ oṣẹ́ ni yóò jà? Ojú yàlẹ̀yàlẹ̀ ni yóò jà. Bí ṣòta bá gbàdọ̀ sojú takọtabo ni yóò jà. Bá mi sọ̀rọ̀ náà, Banji, what is going on? What? That letter? You'll have lost my job. How <gasps> come? Kí ló ṣẹlẹ̀? Oyè mi. Oyè mi mo débi iṣẹ́ láàárọ̀ yìí mo ní kí n log on so system mo rí pé wọ́n ti lock ẹ̀. Ah, ah. Kí n dẹ̀ gbójú sẹ́gbẹ̀ẹ́ ni mo rí brown look lórí table me. Check ni mo ti ọ̀rọ̀ bó wà nú ẹ̀ àṣẹ. Ah, Banji talk to me, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sọ fún mi? Ṣé o ṣe wọ́n ni? Èmi ò ṣe nǹkan kan, kí ni mo fẹ́ ṣe? mi ṣe nǹkan kan gbogbo effort mo tún try láti fi bá wọn sọ̀rọ̀ wọn pick mi mo tún lọ lé wọn gan wọn ní kí gate má má ṣílẹ̀kùn fún mi. wáò wàhálà òun lélẹ̀ ìbàjì èyí kí ló ṣẹlẹ̀ kò yé mi báwo ló ṣe pọ́sibú tó kàn máa sáàkì ẹbẹ́ yẹn. Oh, Bàjì kí ló ṣẹlẹ̀ báyìí sọ̀rọ̀ fún mi tó bá jẹ́ kankan ló ṣe sọ fún mi kí lọ bẹ̀rẹ̀ máa lọ máa lọ báwo ni fẹ́ survive àwọn bẹ́ẹ̀ ṣé obìnrin pé mo ní kọ́ ojú sí mi mi ò gbọ́ ní wọ́n tà fún ẹ sọ. ọ̀rọ̀ kan ló rí mi lójú lẹ́wọ̀n pé ó yẹ kí n fi lọ ẹ̀. Ah, kí lọ̀rọ̀ náà. o lè bí lè pè Fred ti lé ọkọ mi lẹ́nu iṣẹ́. wow o mi nẹ. bó ṣe jẹ́ ẹlẹ́nu ìṣẹ̀lẹ̀ náà. lónà bọ́dá bá ń jí pọ́nmọ́ gbọ́lọ́wọ́ àmáyé sí. ọ̀ oh ẹni ẹlẹ́ni ó tún ti bọ́ sí ìgboro tó ti wá ṣẹlẹ̀. bọ̀rẹ́ mo sọ fún ẹ mo sọ fún ẹ láti ilẹ̀ nípa ọ̀rọ̀ Fred ò ṣe Fred yìí mo ti sọ fún ẹ pé o nọ́mà bí o ṣe mú ọkọ ẹ lọ sọ́dọ̀ wọn kó máa lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ kò make sense. ẹ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kò sẹ́ni bọ́dì nílé bẹ́ẹ̀ mo ṣe free pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n gbogbo most time tó bá ti ń sọ̀rọ̀ Fred yìí fún mi máa ń sọ fún yín pé ẹni yìí ò ń ṣèyàn gidi débi pé mo á mú ọkọ ẹ lọ síbẹ̀ pé kó máa lọ ṣiṣẹ́ lọ́dọ̀ àlèyé àlèyé. but Yétúndé ayé láti bá nà ó kò torí mi bẹ̀rẹ̀ kò lè torí mi parí. tó bá yẹ pé àbúrò ẹ ló ń ṣe nǹkan tó ń ṣe yìí báwo ló ṣe fẹ́ lẹ́nu àti bá sọ nǹkan tí ò dáa kò dáa kò dáa ni kò dáa ń jẹ́ kí ni ayé láti bá ayé láti fílẹ̀ sùn tí o bá yẹ sọ fún ẹ̀ fẹ́ gbọ́ Fred tó ń sọ yìí kò lọ́ọ̀bẹ rárá nǹkan tó rí gbà lọ́wọ́ ẹ ló jẹ́ kó máa ló jẹ́ kó máa gbẹ̀jẹ̀gẹ̀gẹ̀ ọkọ ẹ̀gbọ́n tó gbà síbi iṣẹ́ gan kò gbá nítorí Ọlọ́run kò gbá nítorí ọlọ́run torí nǹkan tó tẹjọ́ ń fúnra yín tẹjọ́ ń ṣe ọ̀rẹ́ jáwọ́ náà pọ̀ tí ò yọ̀ náà bó pè bọ́dọ̀ oníwọ̀dà sí o ti kó wọn sínú ìrònú iṣẹ́ mélòó ló wà ń tàn sí nǹkan ẹni tó sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ sàkẹ́ ọwọ́ á sàkẹ́ ẹ̀ sí ibo ló fẹ́ kó sáré sí á fẹ́ ronú bó ṣe máa tọ́jú ẹ̀ wọ́n tó dẹ̀ sọ pé ó fẹ́ tọ́jú náà dẹ̀ ló ló ń ṣèkọ́ tí ó kò kò láìkì yìí kò jẹ́ kó rí bẹ́ẹ̀ náà ọlọ́run kò jẹ́ kó rí bẹ́ẹ̀. ó máa rí bẹ́ẹ̀ Bíọ́lá ṣé o mọ̀ wípé gàràgàrà bọ̀bọ̀ yìí ti ń pọ̀ jù I ṣe máa dẹ́kun ẹ̀ now. To bá jẹ́ ìwọlúwa finance ilé at least ó máa reduce. ọmọ èèyàn tó bá mìíràn méwúrẹ́ sùn mọ́lẹ̀ ó jọra kó wá nǹkan tó máa jẹ do you understand so to start with i'm giving you five hundred thousand naira. wow with that. friend. tẹ́ńpà á lọlẹ̀ tó bá ti ń jẹ́ pé ìwọlúwa wà in control of the house kò ní máa fún mi ní problem kò dẹ̀ ní wọ́n fún wọn problem. but but it's only fún mi now. I keep it short. Yeah, eh, with that now, are you okay? I'm okay. That's good. Ṣé wàá mọ̀ wípé with this one I have done, mo deserve something. Àbọ̀ òrò bẹ́ẹ̀. Like what? Eh? Eh? Like what? Tí mọ́tò bá mú di wọlé epo, kí ló fẹ́ ṣe yẹn? Yéé! <laughs> ẹ eh, eh, madam ẹ eh, wò ọlọ́mọ ajá arúgbó àsáré pé o. ẹ ṣe ibi tọmọ ní búrẹ́dì inú tó gẹ̀tọ́ kó ń bá sáyé jìbàjìbà kó sáyé jìbòjìbò bó máa ń ta kó ń bá táyé kẹlẹ jẹun ṣẹ́ni kì í gbọ́ fọ́ madam pé mi àṣé ah, mi sáré wá kiri kàkàkà pé ah madam n gbọ́dọ̀ wá yọjú sí mi. o ṣàánú ráyè ju ẹ mo ní slide ẹ̀dẹ̀ kan mo dẹ̀ fẹ́ kó bá mi lọ sí junction estate wa wàá rí fámásì kan lápá òsì bàbá mi ra oògùn orí fífọ́. <laughs> madam ẹ má bọ̀rọ̀ jẹ́ gm ló ń wá nọ́gbà mi kí ló mean kí ni ìtumọ̀ gm. <laughs> Eh, general gate manager. ìwọ gate manager ó mà ti ẹ̀kún ọ̀rẹ́ ilé gan o níwájú àwọn ta ni òòṣà ilé ẹ̀ ti ń gajọ onírè lọ o tí bàtà bá dẹ̀ ti ń ro pọnlápọnlá tó ń ró láàárọ̀ ojú òṣèpọ̀ àti ìyá ni. màdàmú èsì wa o yẹ́wọ́n bọ́ kí n máa fi ẹnu géètì lẹ̀ ó lé awọ́ ẹ̀lẹ́kọ́ bá dẹ̀ wọlé wọ́n á lù mẹ́ kíbàkíbà wọ́n á lù mẹ́ bí bó ń ṣe dà n gbọ́dọ̀ fẹnu géètì lẹ̀. wọ́n á nà àwọn ìyá láyà pọ̀ nípò gbá ẹ̀ wọ́n á lù pa ìwọ kí ní burúkú yìí torí dákú bí àgékùgì ó lọ ṣe onírédíò tó bá ti mọ̀ pé ó lè lọ ojú tí mo dì yìí ti bá là á bá ẹ ti ẹ ta kó sí lọ kí dání o ṣì. Yóò Yálà padà wá mi. Mo ń bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Àtọ̀dọ̀ ọ̀rẹ́. Àtọ̀dọ̀ ọ̀rẹ́. Bíọ́lá o ti change Mo observe pé àtìgbà tí mo ti lose iṣẹ́ mi ló ti put up different attitudes. Mo observe pé látìgbà tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi ló ti ń wà bí kò jáde ní láàárọ̀ kó máa wọlé lóru kó máa dáná tí bá bá ẹ sọ̀rọ̀ báyìí wà á kọ́ kígbe mọ́ mi wà máa bá jágbe mọ́ mi mẹ́pọ́ mọ́nú ẹ̀ ló ń bá sọ̀rọ̀ mo ń bí ẹ́ simple questions gbé bolo sí mo ń sọ fún mo ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀ kílò kan kílò ṣe gbogbo yín bá mi ṣe ó ń ṣe báyìí tẹ́lẹ̀ náà. bàbá yín ọ̀rọ̀ ń gbénu ẹ̀ gan-an òun proof mi pé wọ́n lọ kọ́nu léyà àbí jọ má bínú tí mi ò bá jáde kí n já báwo ló ṣe fẹ́ wọṣọ ṣòkòtò tó wẹ mí ni mo rà níbi bàtà ẹsẹ̀ ṣé mo ń fọwọ́ mo kówó títì ni àbí mi ni jábẹ́sì wọn ní kọ́nà ẹ̀ ìwọ ọmọkùnrin má tẹ ọbọ̀ mi lẹ́nu o tó bá tẹ ọbọ̀ mi lẹ́nu màá gí ẹ jẹ màá sọ ìtàn fún ẹ ọmọ ọmọ àtiro tó rọra bàtà wálé fún yẹn ni ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ má má béèrè foolish question lọ́wọ́ mi mọ́ṣọ́ ti gbọ́ Bíọ́lá. Ẹ ṣe o. Ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. Yóò lẹ́yìn. Yóò lẹ́yìn. Rọra ṣe. Banji fẹjọ́ ẹ̀sùn mi Banji ń complain bitterly ó ní tó bá jáde àwọn aago kéékèèké bíi òwe ló máa ń dé ìjọ tó bá tún fẹ́ gbìyànjú tó fẹ́ dé láago tó tóbi wàá dé bíi eleven ten jọ how will you feel kí ọkọ ẹ máa lọ sí um, búkà kó lọ máa jẹun àbò wish pé kó o máa dáná fún ẹ àbò fẹ́ kó gba ẹlòmíì tó máa máa dáná fún un báwo ni tiẹ̀ ṣe máa jẹ́ lọ́la wà tó ń ṣe bẹ́ẹ̀ ṣó fẹ́ kẹ́nu mi ń rọrùn mọ́ ni àbí mo bá sọ̀rọ̀ ó tún láti change jọ kí ló tó fẹ́ ká ṣe. ọkùnrin ọ̀sán lásán ló ń ṣe o èmi gangan ló yẹ kí n máa tọ́jú lé kí n máa fẹjọ́ ẹ̀sùn tó ẹ̀gbọ́n tiẹ̀ ti sú mi kò sí nǹkan tí mo mọ̀ ṣe bá mo máa complain mi ni ó ti ń pọ̀jù fún Ọlábánjí ẹ má dá lóhùn o ẹ má dá Ọlábánjí lóhùn o gbogbo tó sọ yẹn àwáwí lásán ni. bíọ́lá gbogbo nǹkan tó sọ pátápátá ni mo understand ọ̀rọ̀ ẹ yé mi but tí ọkọ ẹ bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ nǹkan yẹn ló máa bá a fẹ́ tó bá bá a fẹ́ nǹkan tó fẹ́ jọba ò ló ṣe rò pé inú lẹ́yìn ṣe máa tó báwo ló ṣe believe pé peace máa rìn nínú lẹ́yìn tọkọ ẹ bá sọ wípé kò dé ní táìmù báyìí ìwọ máa hard time tiẹ̀ kún ìwọ ṣe try tọkọ ẹ bá ní lílọ tó ń lọ yìí o dé ní six kó wá try láti dé ní five thirty or past five tó bá máa fi ṣe bẹ́ẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ìjọ tó bá dé ní eight kò ní bínú bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tó kì í pẹ́. bọ̀ ó ń tọwọ́ bọ̀ mí lẹ́nu ọlọ́bàdé tọwọ́ bọ̀ mí lẹ́nu kí ló fẹ́ kí n ṣe ó ti sú mi ẹni ò mọ̀ ṣe kù mo ti gbẹ tán ìrònú ti pọ̀ jù fún mi kò sí nǹkan tí máa ń ronú kiri lẹ́ni nǹkan tí ò kì í ṣe tẹ́lẹ̀ kàn lójijì àti pé mo ti ṣe nǹkan kan tí ò dá sí i. Ah. Bíọ́lá o ready láti change gbogbo bá ṣe ń try pé kó tán láwo ìwọ ń gbọ́nwọ́ síbẹ̀ ni jọ̀ọ́ má bínú jẹ́ kí n bí ẹni question kan àwọn ìyá wa wọ́n ṣe dàgbà tó yẹn táwọn àtàwọn bàbá wa sì jọ ń ṣeré torí pé wọ́n wà nílé wọn wọn ò complain wọn ṣe anything jọ kí ló rò pé àwọn ìyá yẹn ń ṣe. Eh, ah, ó ní sùúrù ni bọ̀ èmi náà try mo gbìyànjú agbára mi mẹ́. ṣé wo ready láti ṣe sùúrù ni because à ń sọ mo try láti sọ títí ẹ kò sẹ́ni tó máa rínú tí ò kí ń bí àwọn ìyá yẹn tán bá jẹun sùn tán bá máa jí láàárọ̀ báyìí wọ́n máa ṣe kò gbẹ̀dú ẹ má believe pé wọ́n ti jẹun yóò ká tó wá sọ wípé tí ọkọ wọn bá bá wọn wí kankan wọn á tún láti correct ara wọn ọkọ yẹn wá wò pé ah mo ní láti adjust because ìyàwó mi ti ṣe báyìí wáyé tí wò ṣe ọkọ ṣe náà bóyá inú ọkọ ẹ ò ní dùn. wọn kò bọ̀ sùn kò pọ́sibù káwọn ọ̀rẹ́ mi bá mi ṣe kí n má bá wọn ṣe èèyàn náà ni máa pè níjọ tèmi náà tí bá ti gbé òde kalẹ̀ báyìí pé mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ó máa fárígá ni ó máa bínú a máa ṣe a máa mọ̀ ẹ́ ẹ ní láti bẹ́mi náà bá sọ̀rọ̀ o nǹkan tí mò ń bẹ sọ yìí ni màá bò náà sọ bó ti bá bá ọ sọ torí wọ gangan ló lórí àbó mọ̀ pé táyé ọkọ bá dà ọ̀dọ̀ obìnrin ni táyé ọkọ bá ní dàkejì náà ọ̀dọ̀ obìnrin ni tínú ilé ò bá ti tò láyé obìnrin ni bíkọ́ kò sí bí ọkọ ṣe lè yá àdìgbò níbi tó láyé tíyàwó bá ti fi sùúrù pọ̀ máa padà ṣe jẹ́jẹ́ please. mo ti gbọ́ yín bọ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi náà bá sọ̀rọ̀ kóun náà gbọ́ kó lè ní mi lára nàá. ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn hello mọ́mí ẹ yes mọ́ ẹ kújọ́ mẹ́ta mọ́ n tó pẹ́ fọ́rọ̀ mọ́ iṣẹ́ lọ. nínú ọmọ àmọ́ mi kó má bàa sí mi ọwọ́ ẹ̀ gẹ́gẹ́ ni mo pè no no no kò sí pẹ̀lú mi mọ́mí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa Banji ni ẹ máa ní láti wá síkò o ẹ ní láti wá because mi ò understand nǹkan tó pọ̀ mọ́ ṣẹ́rí number one Banji ò wá òkè mọ́ Banji awọ ẹ ti change kò dàbí ẹ tó jọrẹ mi mọ́. ẹ wo ọlọ́run mi jẹ́ kí ẹ fojú sunkún wa àmì ó ti ẹ ń ṣọ̀rọ̀ kúkú nìkan because ẹ tó bá ti ń tọ́ bẹnu tẹ́lẹ̀ tí ò rọwọ́ ti bẹnu mọ́ gbígbà téèyàn ń fojú sunkún ẹ̀rọ ni pé kò dà fún ọkọ́ ló mọ̀ ẹ̀ka rẹ̀ mo ní ẹjọ́ nítorí ọlọ́run fọlọ́run bàbá ẹ̀yìn mo fẹ́ kẹ́ wá because Eh, Bánjí ò wá òkè mọ́ o ó ti gbé tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu ìyàwó ẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀. wọ́n ti dá dúró níbi iṣẹ́ kò lò rẹ́ ní ìwé ẹ̀ lọ́mọ́ tí n bá pé Bánjí pé ẹ̀ ló ọ̀rẹ́ mi yọjú sí mi jẹ́ ká sáré débì kan wọ́n mi ní rí i tó bá yẹ kémi náà mo lọ bá pé mo fẹ́ gbé jáde Bánjí ò ní dábìlì ó máa sunkún because gbogbo nǹkan ti ń affect yẹ n tí mo mí náà nìyẹn pé kí ni ẹ ti affect brain ẹ so ó tún wá di pé ó ti ń ṣe bákan nǹkan òun mọ́ tètè ń gbàgbé ọ̀rọ̀ àníkè tí Bánjí bá ń sọ̀rọ̀ tí a bá sọ pé Bánjí bá mi mú fún yẹn ó lè lọ bá yàn mú nǹkan míì so kò balance mọ́. yes ma reason yẹn tí mo fi ní ẹni láti wá ok ma alright ma yes ma god bless you i need to ma i ìgbà wo wá ní Bánjí máa dé báyìí. mi ò mọ torí kò dágbére fún mi. kò dágbére ìyẹn náà ò dáa tó bá dé àwa gbọ́rọ̀ báwo lè yẹn ṣe máa dágbére èèyàn gbọ́dọ̀ o gbọ́dọ̀ dágbére ibi tó ń lọ fúyàwó ẹ̀ ni. wò ó ebi ń pè mí ṣá torí mo yìí máa dóde náà ni oúnjẹ bá mi wọ oúnjẹ tí máa jẹ. oúnjẹ mi ò lóúnjẹ ńlẹ o oúnjẹ kan ṣoṣo tí mo nílé tọkọ mi ni. Bánjí ló lóúnjẹ tó wà ní. Ebí mi nìyá Bánjí. Jẹ́ Bánjí fún mi kémi jẹ́ ẹ̀ bó bá dẹ̀dẹ̀ wà ṣe mí fún. Màmá kò pọ̀sibù o. Òfin ò fàyè gbà kí n gbé oúnjẹ ọkọ mi, ọkọ tèmi fún anybody. Mi ò lóúnjẹ tó bá ti dijọ́ mi tẹ wá. Bí a máa ṣe ti yín mu. Mm. Eh, eh, eh ó dà kò burú wọlé fún mi lómi kí n mú mi. màmá tó lómi yẹn máa le o torí gbogbo omi tó kù ní fíìsà mi gbogbo ẹ ti di block mo dẹ̀ mọ̀ pé eh, ikọ́ ń yọ yín lẹ́nu kò ní dákí tún dákun tó wà lẹ́yìn torí àti lọ hospital. ikọ́ bá èmi jà tí bàjí bá dé kò sọ fún mi pé mo délé. Hmm? ó dàgbọ́ ẹ bá ń tilẹ̀kùn o. àdúrú ah, nǹkan tó ṣe fún yín nìyẹn. nǹkan tí mo kàn fẹ́ kó bá mi sọ fún Bọ̀dé òun wípé ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé ẹ̀ ó ti tó pààrọ̀. Ilẹ̀kùn, ilẹ̀kùn, mi ìgbà tí mò ń gbé mọ́mì lọ sí car park lánàá wọ́n ní kí n sọ fún yín pé ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé yín ó ti tó pààrọ̀. Ah, ah. ilẹ̀kùn tí mo ṣe change in two weeks ago ẹ̀fọn ni wọ́n pè mí wọ́n ní kí n túnlẹ̀kùn ṣe kó fẹ́ ṣàwọn léṣe mú dẹ̀ change ẹ̀ every other doors well okay náà ilé nìkan ló ní fọ́ọ̀tù dẹ̀ ti fix ẹ̀. ṣé ìyẹn ló ń sọ. Ah, ilẹ̀kùn lọ́tún sọ ṣé mo fẹ́ máa change ilẹ̀kùn kan lẹ́ẹ̀mejì láàrin oṣù kan ni. ẹ má pè wọn kẹ́bẹ̀rẹ̀ owó tẹ̀ ń padà ilẹ̀kùn bàjẹ́ àtúndẹ̀ ìbùsọ̀tún ní kàtí ilẹ̀kùn mélòó fẹ́ máa jẹ́ láàrin wọn mọ̀ tí ẹ wà òkè. ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ooo. Oh, oh. ohun tí mo fún yìí sẹ̀mírọ̀ ni o sì gbọ́dọ̀ kanlẹ̀ ọjọ́ tó bá kanlẹ̀ ọjọ́ náà ni tọ̀tà ọmọ yín pin láyé yìí kò yé yín bó bá wá délé ẹni kó mu fún ìyàwó rẹ̀ bó bá mu fún ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ tọ́jú ẹ̀ ló bá tán. sẹ̀mẹ́rọ̀ yìí kò tẹ gbọ́dọ̀ kanlẹ̀. kò gbọ́dọ̀ kanlẹ̀. ẹ dẹ̀ ní kó mu fún ìyàwó ṣé mi ò lè tọ́jú ẹ̀ sọ́dọ̀ mi ni. ìyàwó ọ̀tọ̀ láyé ìyá ọ̀tọ̀ láyé ìyàwó ìyàwó ẹ̀ ló gbọ́dọ̀ mú dání èmi náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rù ló ń bà mí. ohun tẹ̀mí rí ẹ̀yìn orí. ẹ ṣe gbogbo olùwà wà pẹ̀lú yín. àṣẹ àṣẹ àṣẹ ẹ tọ́jú rẹ̀ dáadáa. mo fẹ́ kí n tọ́jú ẹ̀ dáadáa yàtọ̀ hmm, mi ò gbọdọ̀ pọ̀ ni. ojúṣe oṣẹ wo ni yóò jà. hello there má bínú má bínú sílẹ̀ mi ò gbàgbé mi ò gbàgbé máa sẹ́ǹdẹ̀ in fact èmi gan ti bí ìsẹ̀ èmi gan bí ìsẹ̀ like seriously bí kí n ti rí ẹ̀gbọ́n bí kí n ti rí ẹ̀gbọ́n ló ṣe mí ó oh, jẹ́ kí n fẹ́ padà abẹ́ ìwà kò oh, ní kò no in fact you are very stupid tí kì í bá ṣe pé oníranú oníṣìnà oníṣekúṣe tó ga will you stop that rubbish and. Fred kí ni nǹkan tó fẹ́ gan ẹ kì í ní tiẹ̀ lọ́rùn ẹ̀yìn obìnrin ẹ kì í ní tiẹ̀ lọ́rùn pẹ̀lú gbogbo ọkọ tí mo ṣe fún ẹ pẹ̀lú pé ṣé fún ẹ tó tí mo forí ṣe tí mo forí ṣe fún ẹ. mo ṣó bá wẹ̀ lọ́wọ́ mi. níbẹ̀ wo. Fred. nígbà wo ni a máa bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Fred bẹ̀rù ọlọ́run náà bẹ̀rù ọlọ́run náà. Ah, kí n bẹ̀rù ọlọ́run kọ́ ọ will you stop that rubbish ìtàkùn ìtàkùn rẹ máa bẹ̀rẹ̀. onínàbì yẹn nà mọ́ ọ́n ti sẹ́ mímọ́ ìmíràn mọ́ mo mọ̀ pé oníṣekúṣe ni oníṣìnà ládàdàjà. no why listen o máa bí láti understand. kí ló fẹ́ understand bẹ́ẹ̀ dájú kí lè fẹ́ jẹ́ kó understand eh? ah, ah. ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ gbóná tẹ̀rí yìí sùúrù ló ń fẹ́. ṣùkú ilé náà sí ilé náà tó understand eh? èmi tẹ̀ yé mi o èmi yé mi o like seriously tèmi yé mi gan ó yé mi mo mọ tí mò ń ṣe ọ ẹ̀dìá ẹ̀dìá wo ó bí. lẹ́yìn wa o. ẹ̀ka sọ̀rọ̀ o. ẹjọ ẹ wo ẹyọ lẹ́yìn o lórí ajá dídé o ajá dídé o gbọ́dọ̀ o. a bá jà tá a parí ẹ̀ ìgbà wo la fẹ́ jà ní. it's my mistake and um, mo dẹ̀ ti apologize kí ló fẹ́ kí n tún ṣe. Fred nǹkan tí mi ò ṣe nígbà tí mo wà ní ṣọ̀gbọ́dẹ ṣégbà tí mo wá di ọya inú gbá tán ni máa ma ṣe ranù kákàkiri. ta ló sọ fún ẹ pé ìyanu gbá yẹn. lẹ́yìn bá kán lẹ́nu mọ́ mi ẹ̀lẹ́ni lọ́dọ̀ bàbá tá sọ fún pé o darúgbó àti pàápàá bíà tí mi ò bá jowú á jẹ́ pé mi ò nífẹ̀ẹ́ yẹn náà. ìfẹ́ nìyẹn ṣá. má bínú dá má bínú rẹ ṣùgbọ́n má bínú ẹ mo ní assignment kan lókè tá a fẹ́ parí. ẹ ṣe ẹ nà lókè lè fẹ́ kó bá mi parí ẹ̀ lókè. ẹ ẹ ṣe é kò tí ò dá tó náà ló máa máa ṣe kí. Oh, you. sẹ́wó ni mo bèrè lọ́wọ́ ẹ̀ tì mo ní pé ṣé Samson wà ní onípo wà ní kí ló máa ń ṣe náà. àṣẹ rí wọn lóde ni. mi ò rí nínú ilé. ẹ kẹ́bàá nínú ilé yẹ́kọ̀ọ́ ẹ̀mí. bẹ́ẹ̀ ló ṣe sọ bẹ́ẹ̀ mo máa ṣẹlẹ̀ ṣé yóò gbọ́ nìyá máa ń gbogbo ẹ̀. ẹ̀rí ẹ̀gbọ́n àwọn ọ̀ṣà ìwà tí wọ́n ti ẹ̀gbọ́n àwọn ọ̀ṣà ẹ̀yìn ṣáà tó lè pariwo gbogbo What's up, darling? Ìyàwó mi ni ṣé o mọ̀ ń bọ̀. ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ má dẹ̀ ìbọn ẹ má dẹ̀ wá gbà. ẹ má dẹ̀ wá gbà ẹ má dẹ̀ wá gbà ẹ má máa ṣe rúwẹ́ta nǹkan múnẹ́múnẹ́tẹ̀ múnẹ́múnẹ́tẹ̀jì tẹ̀jì o tẹ̀jì múnẹ́múnẹ́tẹ̀jì múnẹ́múnẹ́tẹ̀jì. wo ẹ má padà wá bí o ẹ má dẹ̀ ìbọn. ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn. Bíọ́lá kò ń ṣe nǹkan tó ń ro náà. Ìwọ lórí láyà, ó gbé obìnrin wá bá nínú ilé. Èmi. Màá jẹ́ kó ọjọ́ ní kò má ṣe é, Bánjí ìwọ ṣe. Bíọ́lá kí ló ń ṣe ẹ̀? Kò rí bó ṣe ń ro o. Ìwọ lórí láyà, ó gbé obìnrin wá ká mi mọ́nú ilé. Ní matrimonial mi. Èmi. Mo sún tajọ gbé ládùúgbò. Kò sẹ́ni tó kàn mí màá. Òwọ́n ní kò má ṣe ó ṣe Bánjí. Kí ló ṣe ẹ̀ náà? Ṣe bí tó fi yes kò tó fi sun ẹ̀mí ẹ̀rọ rẹ̀. bíọ́lá má ṣe eré kéré. èmi bíọ́lá má ṣe eré kéré o. ó máa kọ́ dẹ̀. má ṣe eré kéré o. wà á ti ta ni. Ah! ó ti kú àkúsù kú ẹlẹ́nà ọ̀run. bíọ́lá bẹ́ẹ̀ ni. ó fẹ́ pa mí. ó mi jọ. Ah! Ah! yé mami mami àbíọ́lá ìkànnì ẹ ìkànnì ẹ. Hello ẹ lọ mami mami bí ọlá ti ju àánú yẹn mọ́lẹ̀ o ó ti ju mọ́lẹ̀ o ó ti ju o. ilẹ̀kùn ilẹ̀kùn. kò ah! gbọ́dọ̀ kọlẹ̀. ó ó léwu ó ti kọlẹ̀ báwo ló ṣe ṣe. mi ò mọ lọ́dún níyàwó òun jùlẹ̀ báyìí ah! mọ̀ mọ̀ jùlẹ̀. ó léwu ó léwu. ẹ gbà mí mo dáràn. ó dorí ta mẹ́ta tààrà lọ́dún èṣù. Ah! Ah! mo dáràn. kí ló fi ṣe nítorí ọmọ ìjọ yìí. ó ń tẹ̀yàn jẹ ó ń tẹ̀yẹ ilé wo lẹ́yìn yóò lẹ́yìn ó ti lẹ́yìn báyìí báyìí báyìí báyìí báyìí. Oh! see Banji kò lè possible ah nítorí tó ń ṣe yóò make sense náà wáyé tó ṣe máa fún ìyàwó ẹ nírú nǹkan yẹn. ẹ kò possible bàbá olù sọ wípé kẹ́ mú fún ìyàwó wáyé tí bàbá máa sọ wípé kò mú nǹkan yẹn fún ìyàwó ẹ. náà mọ́mí ló lè sọ bẹ́ẹ̀ fẹ́ kílé tó ń wá wa wípé ọkọ sọ pé bàbá o tún ní tí mọ́mí sọ fún ẹ nìyẹn ah bájí kílé tó ń ṣe bí ọmọ kékeré náà tí nǹkan bá ń ṣe kò yẹ kó affect brain yẹn tó tó yẹn náà ìwọ lọ understand Baba? bóyá kẹta máa ṣe bá máa need a time a máa padà sọ́dọ̀ wọn kán lè ṣàlàyé fún wa àbí ká lọ lẹ́nu. Banji Banji listen listen títí ẹ ló máa ń yí ẹ ojú mi ò kàn kí n gbà tó bá délẹ̀ mọ́ ni but after tí mo sọ eléyìí tí n bá tún sọ mi come in bastard. Take care. wá ti bá ń jí ṣe rádaràdà náà nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́ mi ó ń gbé lóbìnrin lọ́wọ́ obìnrin tó wọ̀n pé kò kò kò sí nǹkan tó kàn wọ́n o ṣóbìnrin bímọ fún ni ní kó má pààyàn ní ká tó wá ní kó ti sẹ́ni tẹ̀ láàrin yín. ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. wọ́n ti ṣe fọ́ fọ́. yóò lẹ́yìn yóò lẹ́yìn. ìyáwó ọ̀rọ̀ ọmọ ìṣọmọdé náà fún mi bá ń jẹ́ o ò ní kú ní ìròyìn rẹ̀ mi ìgbọ́n mi lókè kú lóyún abídẹ̀mí ọ̀pọ̀ ọmọ mi ṣe oríwọ̀ ìyàwó wo máa mú bá lọ́rọ̀ ìyá wa ló fẹ́ da kọ́kọ́ wá sọ́dọ̀ mi gbogbo ń tọ́mọbìnrin yìí ṣe ni mo wí gbogbo tí mo gbélé yín lọ́wọ́ arúmọjẹ lásán lásán ni ọjọ́ tẹ́tí ké gbàgàdè lọ́dọ̀ mi mo ti mọ orú èèyàn tárábìnrin yìí jẹ́ torí lẹ́yìn ìṣe fẹ́ ṣe kankan ó lè mọ orú ìyàwó tó ń gbé sílé ni bẹ́ẹ̀ ni ikú kan nípa bẹ́ẹ̀ ni mo sọ fún yín arábìnrin wò mí ojú kòró kì í pojú kòró jẹ dájúmọ́ mi kò wò mí rí ìwọ purọ́ fún mi wípé ẹni tọkọ rẹ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe àlè tiẹ̀ ọ̀ lè sọ̀rọ̀ bójú bá kojú ẹnu adídẹ̀rẹ̀dẹ̀rẹ̀ èmi ni èmi kìíní èmi kìíní èmi kìíní kìíní kìíní ọmọ burúkú ti ń darú ìyá rẹ̀ rú èmi kúrú gbọ́dọ̀ jákujàku náà jò gírí jẹ́ gbẹ̀kù kò ọ̀ṣọ́ lè kókó bá wọn gbélé wọ́ gbogbo ń tọ́ ṣe ni mo rí pátá bí ìgbà téèyàn bá ń fi jíjí wòyàn ni bí wọ́n yàn lè ò fẹ́ kọ́kọ́ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ àṣàbẹ́ni lórí ni lóòótọ́ kì í jẹ́ kọ́múdà kọjá lórí òun ìyá wa ẹ dákun mi ò pé ká ẹ lé o torí kò sọ fún yín pé ká ẹ lé ṣùgbọ́n aláti ṣe yóò mà ti ṣe ara rẹ̀ nítorí ọwọ́ ẹni lábí túwà rẹ̀ ní ṣe ìwọ. Ifá dáríjì Ifá àforíjì mi torí màá lélẹ̀ eléyìí ò ṣe ìyàwó ọmọ tèmi mọ́ kó wọlé kó kó ẹrù ẹ ní kíákíákíákíá kó wá ẹ ló fọ́ fún mi tán. ìfẹ́ mi ìfẹ́ ìyá sí. àti bí tèmi ẹ̀jẹ̀ bá mi bèrè. ẹ má lọ jàre. tí ò wá lọ pọ̀ ẹ̀mẹ́ tí bá wọlé fún ara mi báyìí wọ́n má fi ọ̀dọ̀ sùn. má ti bàtà má ti ba ilé ẹ̀gbẹ́ ìwà àtàwọn ta ni. ọdún tí mo dì í ti bá làpẹrẹ tó yìí tí ì lọ kó lọ kó ẹrù ẹ. ẹ Bánjí ò ní kú ìran gbúgbúrú kan kì í kú léwe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ dàgbà ọ dògbò bàbá fọwọ́ kojú rẹ̀ báyìí àti kéèlọ rí ń bẹ̀. wọ́n ní kò sí kú ó yá ó yá ah, ojú tí mo dì í ìgbọ́dọ̀ la ó yá ó yá ó yá ó yá. yẹ́ẹ̀ mọ́mí wàá ti bàtà. ọkọ mi ṣẹ́nu mi. ọkọ ẹ̀dà ah, ọkọ ẹ̀dà ọkọ ẹ̀dà ní kíákíá kíákíá kíá. Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, ní kíákíá kíákíá. bàbá bá mi bẹ̀rẹ̀ lórí ọlọ́kọ síbi tí mo fẹ́ lọ. Ah, jọlá kí ló ṣe é. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé. olóòlù ah, ló yà mí lẹ́nu náà. wọ́n ti lé mi lé o. kí ló ṣe. bẹ́ẹ̀ làbí ni ọlọ́run ló mọ ibi tí wọ́n ti dé babaláwo burúkú mi ì mọ ibi tó ti babaláwo fún ọ̀hún tó fi jígí ọ̀ràn tó fi ń wò èmi àti ẹ gbogbo wíwọlé jíjáde a ṣe ń lọ táwọn gbogbo ẹ̀ la ṣe ti tún táwọn ọkọ mi àtàwọn ẹbí ẹ fún ìdí èyí wọ́n ti dẹrù mí ta ọ̀. <laughs> so kí wàá ní the next thing báyìí. ọ̀rọ̀ pariwo mọ́ ibi tá a fẹ́ gbòbì sí wọ́n fi ti lálẹ́ wú bẹ́ẹ̀. kí ni túmọ̀ yẹn. ká lọ ṣe arrangement bá ṣe máa ṣe mọ̀ mi mọ̀ ẹ́ lókun. Bíọ́lá ikú tó pẹ́ lẹ́dìyẹ kó yẹ kó tó pẹ́ léwúrẹ́ o. ìjọ wo lóde òṣùpá tó nǹkan rẹ. ọ̀gá àṣà kì í ṣíwọ́ ló lè. ìtumọ̀. bí ara mi ò lè fẹ́ ẹ kí ló ṣe wá sí pé nǹkan tó ṣe fún Banji ò ní ṣe fèmí náà. Frederick kí ló ń dúrà láti sọ o ò lè fẹ́ mi. yes. Frederick kí ló rí. ó fẹ́ ní kí n má fẹ́ yàwó méjì. o tó bẹ́ẹ̀. tó tọ́. o tó bẹ́ẹ̀. wọ́n ní kí n má fẹ́ yàwó méjì. wọn ò bí ẹkú. sincerely speaking wọ́n ní kí n má fẹ́ yàwó méjì. Frederick hmm? kí ló sọ lẹ́nu tí ó dùn ṣé o ti gbàgbé gbogbo àdéhùn àárín èmi àti ẹni. ọ̀gá ṣé mo bẹ ṣàdéhùn ni àdéhùn wo ni mo bẹ ṣe. Ah, Frederick sọ fún mi kó ìṣeré ní ọwọ́ ojú mi méjèèjì kó sọ fún mi kó lè fẹ́ mi Frederick. Bíọ́lá oh. eh? operator hello security ẹjọ mo níwèrè lọ́fíìsì ní eh? bá mi gbé kúrò mi. báyìí wèrè ìwà pè mí níwèrè. ṣé mo ń gbọ́. Frederick tí wọn bá pè mí níwèrè máa ṣe òkú lẹ́nu ẹ lẹ́yìn máa bẹ kúrò máa bẹ ga lẹ́nu Frederick máa ah. bá ẹ fún máa bá tiẹ̀ jẹ́ ah. máa bá tiẹ̀ jẹ́. Ah. yeyeyeye ibi ẹbí ẹbí mi ló mú ẹbí mi ẹbí mi gbogbo jẹ. Bishota Bagbado ṣojú takọtabo ni yóò jà bí ta bágbàdo gbó ṣojú takọtabo ni yóò jà. ojú ṣẹ́wọ́ṣẹ́wọ́ ni yóò jà. wò bí ìran. torí pé bí ṣòta bí ṣòta bàgbàdògbò bàgbàdògbò ṣojú ta kọ́tàbọ̀ ni yóò já. ilẹ̀kùn ilẹ̀kùn ilẹ̀kùn ooo oh. ilẹ̀kùn ilẹ̀kùn ooo oh. ilẹ̀kùn ẹnu wọn.